وخير الأدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ọkọ ìyàwó àná wọn ní <clears throat> kákí gbogbo ẹ̀yin jàmá pé jazakumullahu khair ah, kí ọba adẹ́dà kó fún wọn ní ìgbésí ayé àlàáfíà tí ìdùnnú láyé ń bí àti ní gbangba ọjọ́ gbèndé àlùkìyàmù àwa tó kù tí à ń gbẹ̀ngbẹ̀ náà kí ọba adẹ́dà kó ṣe nírọ̀rùn fún wa gbogbo ní tá a fi ṣe tí ó fi pọ́n wa lé láyé ńlẹ̀ àti gbangba ẹjọ́ gbẹ̀ndàlù kí àrùn kọba adẹ́dà kó má fi dùn wa gbogbo aburú tí a lè máa páyà lórí irú nǹkan bẹ́ẹ̀ kí ọba adẹ́dà kó yà wá yà ju bí a ṣe lè lò lọ. na torí àwọn àsìkò ó fẹ́ rẹra díẹ̀ ni alhamdulilayi àdúrà yín gbé wa sọ. So àwọn ìbéèrè kọ̀ọ̀kan tá a ní sẹ́yìn tó jẹ́ pé ó yẹ ká sọ̀rọ̀ lé lórí inshallah al-karim kí ọba dẹ́dà kó bá tán ìmọ́lẹ̀ sí i fún wa. naam. naam alhamdulilah jazakumullahu khairan sa. ata ni béèrè àná one two béèrè ọ̀pọ̀ ok three four five hmm? six seven. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Aláwọn الله عز وجل يقول sá. Àmì àtẹ̀yìn náà. So ìbéèrè tèmi ni pé lórí méjì ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé nínú Ramadan ẹni tó bá jẹ́ Musafi tàbí mọ̀ pé wọ́n fún wa ní àǹfààní àti dínkù ṣé màmá kí tàràwì ni àbúrò alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ṣé mùsùlùmí lè wọnú church tí ó bá jẹ́ pé nínú ẹbí ẹni tó jẹ́ ẹlẹ́sìn kejì ó ní nǹkan ṣe torí èèyàn kan mú ọjà kan nínú ìgbà ayé anabi sallallahu alaihi wasallam wípé àwọn christian kan láti ethiopia nígbà yẹn gan wípé wọn á ṣe nǹkan wípé anabi jalasa ó jẹ́ kan ṣe kí nínú mọ́ṣáláṣí wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n ó gbà wọn láàyè nínú mọ́ṣáláṣí láti láti ṣe nǹkan tó fẹ́ ṣe ṣá. bikini kíni. ó dẹ̀ tún wá sọ pé ó dárúkọ sàábà kan wípé òun gan wọnú church. má ti lọ síbẹ̀ ètò kọ́kọ́ mú yẹn ẹ̀. bí pé bí wọ́n jó. la asper talib al ẹni tí ń bá ń wá mà gbogbo mùsùlùmí dẹ̀ pé ó yẹ ọ̀ràn yẹn ni pé kó wá mà torí ti Allah subhanahu wa ta'ala tó sọ ni pé. wa'lam dọ́kọ́kọ́ ti síwájú náà ẹ mà dájú pé ẹ wá ìmà ìmà pé annahu la ilaha illallah wastaghfir li dhanbik kò sí tó tó sìn o tó dẹ̀ ṣe yẹ ká sìn àfi ọba adéda allah subhanahu wa ta'ala nìkan ntó bí ọ náà ní wípé bó o sìn bí Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bó ṣe fi lọ́lẹ̀ fún wa sọ ti yé báyìí nísìn ibi tá a bá wá kù sí lórí eléyìí gẹ́gẹ́ bí ọba ẹ̀dẹ́ ènìyàn a máa tọrọ kí ọba adẹ́dà kó fojú fòrò fún wa sọ yé báyìí tó ń túmọ̀ sí wípé ẹ̀sìn yìí ó dá lérí ìmọ̀ àmọ̀dájú ni ìmọ̀ tó wúlò ilmal nafi' Allah sọ báyìí òjíṣẹ́ náà sàlám sàlàyé rẹ̀ báyìí àwọn sàbẹ̀ mo lò báyìí tẹ́ni ẹ̀dá bá sọ fún ọ pé nǹkan báyìí Islam tí Islam sọ ni kílẹ̀ rí kò sí tó ní àkọọ́lẹ̀ láyé nínú tẹ̀dá bí Islam torí pé kí ni rìwáyà ni Islam ẹgbàá wa ni lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé òjíṣẹ́ náà sàlá sọ pé òjíṣẹ́ náà sàlá sọ pé òjí màláíkà jìbẹ́rù sọ báyìí màláíkà jìbẹ́rù ní ọlọ́run sọ báyìí ẹ̀sìn nù ló fi jẹ́ pé ẹ̀sìn wa ò rújú ló fi jẹ́ wípé kò sí ní tá a fẹ́ fi tún ìsìn ṣe àyàfi tá a rí ní àkọọ́lẹ̀ tó tún ti àwọn tí ó kọjá lọ ṣe ló fi jẹ́ wípé nítòjíṣẹ́ náà sàlá bó ṣe gbóná tó bọ́n ṣe mukun mẹ́kọ̀ọ́ tó ní tó gbé wá òun yanjú wọn ní tó bá fi yanjú àwọn wọ̀nyún kò sí ẹ̀dá tí ó jáde láyé mọ́ tí ò ní yanjú ọ̀rọ̀ wọn. sọ yé báyìí ní àkọọ́lẹ̀ wa ni ẹlẹ́mẹ̀dáfẹ́ àkọọ́lẹ̀ ni ló fi jẹ́ pé inú ẹ̀sìn wa kò lè dojúrú àfẹnitó bá wọn máa dojú ọ̀rọ̀ ara rẹ̀ rú látara wípé kí ni a ní àkọọ́lẹ̀ ẹgbà wá ó gbọ́dọ̀ yìí Islam nìkan ló ní èèyàn tí wọ́n bá ní ẹnìkan kan jẹun yóò nìsín nínú wa wọ́n sọ pé sàábì kan sọ báyìí a sọ pé ọba sàábì láàyè bó ló ṣe gbà wá tó fi dọ́dọ̀ sàábì tó fi sọ pé sàábì kan sọ báyìí àtọkùnpin rẹ̀ Islam nìkan ló ní èèyàn ni àwọn afáàmọ́ fi ń sọ pẹ̀lú ìyangàn wípé ìsìláàmù yìí rìwáyà ni àlè isnad ẹgbà wá pé lágbájá gbà wá báyìí sọ báyìí minad din lára ẹ̀sìn ni wọ́lẹ̀wọ́lẹ̀ isnad tí ì bá ṣe yí pé à ń tọpinpin ẹ̀gbà wa làkọ́ọ́lá màṣá màṣá ẹnìkan kan kàn jáde wá lójijì tó bá wù ní àwọn èèyàn dẹ̀ wá rò pẹ́sìn ni wọ́n tẹ̀ bàdí lọ́rùn ọba dẹ́dà kò ní gbà lọ́wọ́ ẹ̀dá kankan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ tó pínpín tá a máa sọ yìí pé láyò jíṣẹ́ náà sálàm ọgbà àwọn kìrìyóláì tí wọ́n wá láti Ethiopia wọ́n wá sínú mọ́ṣáláṣí sọ pé bó tíra o láti rí ètò fẹsẹ̀ nílẹ̀ jù tó kó ọ̀rọ̀ sínú jù nínú tíra ní àkọọ́lẹ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám Bukhari ni àwọn kan ṣáájú rẹ̀ tí wọ́n tẹ̀ já àfa rẹ̀ ní títí ẹ fi ṣáájú ni wípé ó ti kó gbogbo tiwọn yẹn ó ti kó sínú masalan nínú àwọn tí wọ́n ṣáájú rẹ̀ ó ní imam Malik rahimahullah rahmatawasa ìgbà tí imaamu malik ó kó tírà rẹ̀ jọ imaamu bukhari tó kó tírà rẹ̀ jọ ó ní asahu siha indahu maliku annafi'i an ibn umar an nabi sallallahu alayhi wa sallam ó ní ọ̀rọ̀ tí maliku rahimahullah rahmatawasa tó bá látọ̀dọ̀ Nafi' tani Nafi' ẹrú Abdullahi ibn Umar tí Abdullahi radiyallahu anhu tí Abdullahi ibn Umar radiyallahu anhu ma tọ́wọ́ gbà látọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó lè tọ́fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ ẹ̀gbà wa nù gbogbo wọn ní báwọn tá ń sọ níbo láti rí ìsìláàmù yìí ṣe wípé akàngbọ́rọ̀ akàntẹ̀lé wọn ni ebola bẹ́ẹ̀lẹ́ o kí la gbé sí kí ni tá a lè gbé sí àjàkálẹ̀ àrùn ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan ni wọ́n lọ wọ́n lọ gbé wá láti inú láàbù ni àti kíní ni o wọ́n fẹ́ sátẹ́gùn ni o wọ́n fẹ́ sómi ni o kí la pè àjàkálẹ̀ àrùn ni sọ̀hí ọlọ́lá tájàkálẹ̀ àrùn bá dé bó ni wọ́n ṣe ní àṣẹ. tó ti tàn ká débi wípé a kò lójútùú mọ́ àwọn ibi tí ó bá ti tàn ká sí kí wọ́n má jáde torí pé kíni kí wọ́n má tí ọba tí tàn ká tó bá jẹ́ pé ẹnìkan ẹni méjì la ṣe mọ̀ ẹnì kí wọ́n má gbé kí wọ́n má jáde àbí bẹ́ẹ̀ kọ́ now Islam la gbogbo ẹ̀ kalẹ̀ àwọn tó bá ṣẹlẹ̀ sí tọ́lọ́mọba kádàrá pé ogun wà fanima tí ó bá sóògùn rẹ̀ tí wọ́n bá jẹ́ pé mùsùlùmí ni olùgbàgbọ́ òdodo ṣahada ni ó jẹ́ fún wọn wọ́n bá wà lè jẹ́nà kò sẹ́ni tó lè sá ìsá tí ó fi bọ́wọ́ lọ́wọ́ ohun tó bá adẹ́dà ti kọ́lẹ̀ àsìkò tó lúkálukú ọ̀dẹ̀ lọ kò sí tẹ́nìkan lè ṣe sí àrùn tí ń pa dókítọ̀ àbí ṣe báwọn láàlè sábà ẹ bá wò ó wò ó. ni ọba adẹ́dà fi sọ látẹnu òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam ó ní law anfaqta mithla dhahaba uhuda fi sabilillah ma qabala ma qabalahu Allahu mink hatta tu'mina bil qadar wa ta'lam anna ma asabaka lam yakun li yakhtiyaka wa ma akhta'aka lam yakun li yusibaka ولو مت على غير هذا لدخلت النار aw kama qala rasulullah sallallahu alaihi wasallam tọ́ bá náà tó tó òkè old ní gold lójú ọ̀nà ọlọ́run ọba amanti gold kan gíráàmù rẹ̀ jẹ́ nísìn èyí tí ọba tó òkè old amanti gíráàmù rẹ̀ ọ̀jẹ̀ ká forí gbé ká wá multiply <clears throat> sí dọ́là ọmọ pé kìí sọ̀rọ̀ trillions bóyá fọ́lọ́ọ̀nì àbí ẹnilíọ̀nù tọ́ ọ bá ná lójú ọ̀nà ọba adẹ́dà mo fi ṣe sàrà ọlọ́run ní ìgbà lọ́ọ̀rẹ́ àyàfi pẹ̀lú ṣẹ́rùtù kan májẹ̀mú kan kí ni májẹ̀mú ọ̀hún tọ́ ọ bá kó o bá ní lọ́kọ̀ gbà nígbàgbọ́ nínú ọkàn rẹ pé nítorí ṣẹlẹ̀ sí ọ o lè bọ́ ń bẹ̀ á wà lá àkọọ́lẹ̀ ní tí ó dẹ̀ ṣẹlẹ̀ sí ọ kì í ṣe mí máa ṣe rẹ̀ òjíṣẹ́ náà sọ́lá sọ́lá sọ pé tọ́ ọ bá gba ilé ìgbọ́ tọ́ ọ wá jáde láyé ọ̀wọ̀ náà nítorí òjíṣẹ́ náà sọ̀nà so àyàn lè sá lọ́wọ́ rẹ̀ but kò túmọ̀ sí pé èèyàn wá ní múràkúnmi rẹ̀ sọ yóò yóò tẹ̀lé ìlànà kí làwọn àtibá àwọn doctors tí wọ́n mọ̀ nípa rẹ̀ kí ni tá a lè fi ṣe In wíkọ́yà bíi prevention tí ò fi ní tàn ká o tí ò fi ní tàn dọ́dọ̀ wa o á bí wọn léèrè torí taka ṣùṣù wọn ni kò sí àáfàá kan láyé kó di pé wọn ó ṣe fatuwa lórí nkúrú nǹkan báyìí wọn sọ pé ẹ̀yin àtibá ẹ̀yin doctors tó jẹ́ pé field yín ni àwọn doctors kan wọ́n sọ pé ah àwọn tó yẹ pé taka ṣùṣù wọn lórí virology ni kí ni wọ́n sọ lórí rẹ̀ bó o ní nature rẹ̀ ó fi jẹ́ pé alhamdulillah ìgbà tí bó ṣe ṣẹlẹ̀ àpè ń tọ́jẹ́ pé ó ní mọ̀ jìnlẹ̀ lórí rẹ̀ nínú kí ọba adẹ́dà àtọ́lá rẹ̀ ẹni tó discover rẹ̀ gan mùsùlùmí ni pé ìtọ́ṣẹlẹ̀ yìí bó ṣe rí ni toró kọ rẹ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn mọ̀ yìí pé mùsùlùmí Sunday ló kọ rẹ̀ now fíìdì rẹ̀ gangan nu ah, professor bóò ni àwọn lájà kálí àrùn ni fáírọ́ọ̀sì kí ló oògùn wọn ni ẹni tó bá ṣẹlẹ̀ sí wọn kọ́rantáìnì èyí ni wọ́n fún ní ìdádúró kọ́mọ́ bá tàn ká wọn ni bó ṣe ń jà kálẹ̀ náà bẹ́ẹ̀ náà lọ lẹ̀ tó túmọ̀ sí pé kí ni tó bá ti fọṣẹ fọwọ́ ẹni tó bá ti tamọ́ yóò wọnú ẹ̀jẹ̀ rẹ̀ yóò wọnú àtọ̀ rẹ̀ yóò wọnú ogun rẹ̀ ẹni tó bá bà lọ́wọ́ yóò tàn ṣùgbọ́n ẹni tí bá ti fọṣẹ fọwọ́ kódà bọ́jọ́ ordinary ọṣẹ tàbí tó take care of rẹ̀ tó ṣe gbogbo àwọn eléyìí kò ní ráàyè ta mọ́ ṣùgbọ́n tó bá ti ta mọ́ tí wọ́n bá ti take care àwọn precautions yóò máa tàn ká ni gẹ́gẹ́ bá a ṣe mọ gbogbo àwọn àjàkálẹ̀ bíi measles àbí bẹ́ẹ̀ kọ́ nígbà míì flu lè jáde tó yẹ pé gẹ́gẹ́ bíi virus bí ọ̀bá ẹ̀ parí àsìkò tó ṣe kínní kò ní lọ́nlẹ̀ now. Islam ní àgbékalẹ̀ lórí gbogbo eléyìí bá ṣe tọ́jú ara wa kí wọ́n á ní tí wọ́n lè sáré ṣó lóògùn à ó ló lóògùn kò sí ní lóògùn kí lóògùn rẹ̀ à ó ní tá a bá wọnú ilé inú ilé láti róògùn rẹ̀ torí any herbs tó bá ti wà antiviral viral yóò take care rẹ̀ yóò boost immunity àwọn èèyàn kò dẹ̀ ní bíi kíni ó ní lemongrass wà nù wọn sàmù pé adé máa ń fojú tẹ́ḿbẹ́lú rẹ̀ ó nítorí lemongrass tarí mu antiviral ni tẹ́ bá ti tẹ́ bá ti ṣe mu máa jẹ́ kí immunity ara kó lókun sí i virus tó bá fẹ́ ṣe kínní yóò yóò ra èkì mọ́lẹ̀ láti tìdí àdé kìlẹ̀ tún ṣe yìí nìkan ó ní nǹkan kan bẹ tí a máa ń fojú di tó jẹ́ pé àdẹ̀mọ́ ìwúlò rẹ̀ mo ní kíni ó ní tàgìrì mo ní kíni èyí tún wá débẹ̀ o ó ní òórùn rẹ̀ ni òórùn rẹ̀ wà antiviral òórùn rẹ̀ ní àwọn àjùsí nílé tó òórùn rẹ̀ bá ti ń tàka yóò máa boost immunity kò ní jẹ́ kí virus yẹn kó spread amúlùbá said mara ọdẹ pọ̀ lọ́ba wọn òjíṣẹ́ náà azọ́láńdọ́ ẹ sọ̀kan fún àtìtẹ́lẹ̀ àwọn bíi abatu sauda àwọn bíi oyin àbí àwọn oríṣiríṣi báwọn tó jẹ́ pé mùsùlùmí ó yẹ kó máa àwọn bíi ajuat àbí bẹ́ẹ̀ kọ́ tó jẹ́ pé mùsùlùmí ó fi boost ara rẹ̀ níbo la ti rí yọ. láti rí yọ èyàn páyà èyàn páyà nkankan kọjá bí ọba adẹ́dà bó ṣe gbé sí báwọn èèyàn ṣe ń páyà ntí ń bẹ́ ń ta gan ó ju páyà ọba adẹ́dà lọ tọ́lẹ̀ yìí pé wọn lè bọ́ kò sí ní anybody lè bọ́ nbẹ́ àrí ẹni tí wọ́n ló ṣẹlẹ̀ sí tí wọ́n ló tẹ̀ ti jáde láyé ẹ má dọ́dọ̀ ìyàwó rẹ ẹ má dọ́dọ̀ àwọn ọmọ rẹ o <laughs> àwọn ọmọ ìyàwó alókè lọ́dọ̀ ẹ pé wọn ọ̀rẹ́ anybody wọ́n dẹ̀ ní ṣe bí gbóná ni wọ́n dẹ̀ fọwọ́ wọn ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ lọ́nu ilé wọn wọ́n dẹ̀ lọ́ọ́ ṣe bá àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ àwọn dẹ̀ sálámù alẹ́kùn sálámù alẹ́kùn ńgbà tó bá di pé nǹkan kan wà á náà sọ pé ká mọ̀tò sálámù mọ́ àmọ́ bá èyí ń o lè sì fẹ́ pọ̀ jù o ní lẹ́vù ìmánì torí ní ògbèdè arọ́màyà ìyàwó rẹ̀ ní eight kìí ṣe níranù a lọ sọ́sìpìtì wa lọ sí kínní ni kó tó di bó bí máa ń ṣe gbogbo test kò sí tó ṣe ó bímọ tán ọ̀dà test tí wọ́n ṣe ó di pọ́n wọ́n ní wọ́n ló ti ṣe eight bẹ́ẹ̀ bó o ló ṣe débẹ̀ gbogbo sí test tí wọ́n ṣe wọ́n ti confam ẹ̀. ọba òkè tọ̀ kí lòun ó ṣe báyìí tóun bá ní kóun ó gbé sáwọn òbí òun létí wọn ó lé ọmọ ẹ jáde but kìí ṣe kìí ṣòun ni tóun bá ní kóun ó sọ fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ gan ni wọ́n wàá kẹ́rù rẹ̀ pé má jẹ́ kó kó tiẹ̀ bá tiẹ̀ o boríborí dẹ̀ ẹlẹ́sìn kí ni kóun ó ṣe ó kóra ró àwọn tí wọ́n ní takhasus lórí kínní ó bi wọ́n léèrè kí ni wọ́n ní sọ ọmọ tó ṣe jẹ́ àkọ́kọ́ tẹ́sítì wọ́n náà nà á tẹ́sítì wọ́n náà fúngbà kan káfí mọ̀ bọ́yá ó ti ràn àbí ó ti ràn tóró ti súnmọ́ wọ́n ṣe tẹ́sítì lọ kò ní ọmọ tí wọ́n bí wọ́n ní wọ́n mọ̀ fún lọ́yàn o báyìí báyìí ni wọ́n ṣe máa ṣe o wọ́n tẹ́sítì ọmọ ọmọ ò ní tani ni ń gbé transmit allah subhanahu wa ta'ala ìjà wa ṣe bí ìjà láàrin wọn mo bá gbọ́ wípé ó ti lóyún ó tún lóyún mi mo wá pọ̀ ọmọ àyà sẹ́gbẹ́ kan nítorí sọ fún mi ń jọ́ sí bóyá mò ń mò ni ó ní mo ní báyìí báyìí báyìí ó mi sì ń gbọ́ mo ní ẹ̀hẹ́n oyún mi tún ti dé bóòlù sì ó ní àwọn ń ṣe medical test òun consult àwọn experts lórí rẹ̀ wọ́n dẹ̀ sọ wípé àwọn ó ṣe àwọn wùkọ́yàt kan eyín ò di sísúnmọ́ lọ́wọ́ kò dẹ̀ mí ni pé òun ò ní pẹ̀lú àwọn ìgbìyànjú tí wọ́n dẹ̀ ń ṣe virus yẹn ó ti ń ó ti ń ó ti ń lọlẹ̀ practical imani lele Emi ò lè ṣe ọlọ́run ó fún ọ lẹ́sàn ọlọ́run ó san ọ lẹ́sàn rẹ̀ kí ló wá dé báyìí tó fi wá jẹ́ pé àwọn apáyà gbogbo àwọn nǹkan ìjọba adẹ́dà gan suhana wa ta'ala lọ tó dẹ̀ yẹ pé àlè bọ́nú ẹ̀ ló fi jẹ́ pé tí nǹkan bá ti dé mùsùlùmí sọ ọpọlọ rẹ̀ nù. àrínú àwọn ọmọ àyà lórí whatsapp ó sọ fún mi pé wọ́n ní kí èèyàn fi omi àti iyọ̀ wọ́n ṣáájú gbogbo ẹ̀ lọ mọ́ ní bíháì dẹ̀lìl ó ní ẹ̀túndẹ́nu ẹ̀yìn àfẹ́yìn ní àdìlà lárúbáwá ló fi kọ́ wàhálìm làṣẹ́ka àwòfí iṣẹ́ ìmìnàlẹ̀ ẹlẹ́m ìndẹ̀ òṣẹ́ ìmìnàlẹ̀ ẹlẹ́m ó ní òjíṣẹ́ náà sílàn sọ wípé kò sí ní tí ológun ẹni tó mọ̀ ní ọmọ ẹni tó mọ ní mi ìjiyàn ní tí mò ń sọ ni wípé ẹni tó sọ eléyìí torí bí àwọn tí wọ́n yan àwọn èèyàn jẹ́ káàkiri ni tẹ́lẹ̀ àwọn ń ṣe tíbù nábáwí àwọn ń ṣe rúkìá àwọn wá ṣe rúkìá àdìsẹ́ oríṣiríṣi ọ̀wà á máa ṣẹlẹ̀ lọ lóríṣiríṣi nítò ní yẹ̀kínì lé lórí gangan lórí rẹ̀ wọ́n á máa bíìlì àwọn èèyàn lóríṣiríṣi àpótí àrùn nǹkan òsílápò ó ti bá àwọn èèyàn ti tẹ́lẹ̀ ẹ tún dákun èyí tí wọ́n gbé wá náà ṣé takasusu wọn ni níbo ni ẹ ti mọ gbogbo eléyìí masala ẹnìkan ló ṣe tíbù nàbàwí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wọn ni yóò lo oògùn kan mo ní ẹ̀hẹ̀ wọn ní yóò máa lò ní níjoojúmọ́ yóò dẹ̀ ló bẹ́ẹ̀ fóṣù mẹ́fà èyí tí ó lò lóòjọ́ nìkan ń wọ bíi fifty thousand naira ngbà wọn júwe oògùn mo kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn pharmacists náà àwọn tó nínú àwọn ọmọ àyà tí wọ́n jẹ́ expert ni wọ́n oògùn ibo ló ṣe rí ẹ ó ní immune booster ni mo ní kí ló máa ń bóòlù yẹn ṣe máa ń tèkẹ̀ ní tí wọ́n ní kó máa lò gan kò tó ìdá kan nínú mẹ́wàá tí àáfàá tó lóun ṣe tìbù náà wí tó prescribe ah, ah, èwo lélẹ́yìí kí lọ́ máa yá tó dẹ̀ fi tómi létí kí ló fi tómi létí lé lórí ni wípé kábòun wá sí halkọ o kábòun polongo kí hàn báwọn dáwó tóun ó fi rògùn mo ní anybody tó bá recommend eléyìí fún ọ certificate kù ni wọ́n ti gbélé ọ lọ́wọ́ náà because definitely wọ́n ti pa owó tó kù ni mo ní ah bó o ṣe ń sọ̀rọ̀ tó mi túpetúpe yìí ó ṣàlùwàlá kó múnáfíláwà mo ní gbogbo eléyìí ò lè tó ìbọn jẹ́ kí n bọ́ béèrè o ò béèrè lọ́wọ́ àwọn doctors nǹkan báyìí tó bá ń ṣe yẹn bóòní bóòní bóòní wọ́n ní kò ní much kíní kan kó kàn wọ́n torí pé ń gbà mí gan tí ó bá ń lo àwọn multivitamins tó pọ̀ gan ó lè bí àwọn nǹkan míì sí lára mo ní ah, eléyìí bọ́pọlọ mu aṣá tẹ̀ mọ́lẹ̀ ó ti ju bí ọdún kan nísìnyí lọ kò kú nǹkan kan ò sí mo wá pè ní gbé ọ̀sẹ̀ méjì tó mo ní mo ní kí n pe nọ́mbà rẹ̀ wò ni bóyá ghost ní bá sọ̀rọ̀ oníhùn náà kúkú ni mo ní tí wọ́n ti ló kú àdẹ ṣó o ti wá ara gbogbo olóhùn òkúkú rà ó ní àyà tí mo kí òun ó jẹ́ kọ́pọ̀lọ òun ó ṣí padà wá mo ló fi jẹ́ pé ẹni tó rí rè ó pé ó lè ṣe Islam ẹni tó rí rè ó pé kò lè ṣe Islam awọ́lùṣe téèyàn gbọ́dọ̀ ní kó tó di pé wọ́n sọ pé mùsùlùmí ni ajẹ́ akil ló fi jẹ́ pé ẹni tí ò ti bàlágà gan islam rẹ̀ àtàwọn wàjibàtì rẹ̀ àkàmọ́ wo ni wípé tó tó bá mu wá alasabili tẹmìrìnàt yaani tẹdiribat ìpè kọ́ máa fi ṣe practice náà dìgbà tí ó fi di wípé kí ni yóò fi wá mature ọpọlọ òde tí ó fi wá kọ́mọ̀ di wípé ọba lójijì kó fi use ma wọ́n ní ẹni tí ò lọ́pọlọ o ẹni tí ò gbọ́n kò lè ṣe islam èyàn kéwu kó gọ̀ mùsùlùmí ò dẹ̀ gbọ́dọ̀ má kéwu wọ́n sọ gbogbo eléyìí ló bí gbogbo wọn ni mo ní ah, ó ní mo ní nígbà tó ní mú dẹ̀líl wá ní ìwọ ló kọ́kọ́ mú dẹ̀líl fún mi pé iyọ̀ àti omi gbóná ń bẹ nínú tí wọ́n ní ká fi ṣèwòsàn ìwọ ló kọ́kọ́ mú dẹ̀líl yẹn wá àyìnà níbi traditional medicine ni o tàbí orthodox tàbí ọmọdésì kan wá fábùyí di ankara lójú rẹ̀ bá wálẹ̀ wọ̀ lọ́wọ́ ni ah òdodo rẹ̀ lẹ́ ń sọ wọ́n ní à ah, àwọn èèyàn tún ṣera wọn léṣe lọ rẹpẹtẹ lórí àmúyọ̀ aláwà tọ́rọ̀ bá ti dà báyìí àwọn tí wọ́n ní tí wọ́n jẹ́ pé takasusun wọn ni fíìdì wọn ni wọ́n dẹ̀ pọ̀ láàrin wa alhamdulilah salamu aleykum o nǹkan báyìí tí wọ́n ní í ṣẹlẹ̀ yìí ẹ wá sọ̀rọ̀ lórí rẹ̀ ìgbà yín wọn á wàá fa òfin ẹ̀sìn yọ bí ẹ̀sìn ṣe ní ká ṣe lórí irú nǹkan báyìí bàbá wà mùsùlùmí yìí ṣe amukumẹ́kọ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ dẹ̀ ní tayakos ìyẹn ni pé kó ní tají èwo tún lélẹ̀ yìí o kílẹ̀ rí o ọ pàtàkì so tí wọ́n bá sọ yìí pé àwọn kiri yóò kàn wá sí mọ́ṣáláṣí òjìṣẹ́ náà sàlàsílà pé níbo láti rí ká bí wọ́n léèrè àwọn tí wọ́n bá sọ̀rọ̀ yẹn níbo ni a ti rí kà níbo àkọọ́lẹ̀ yẹn wà ó pàtàkì kí ló gbogbo àkọọ́lẹ̀ làágbà àwọn kan wà àwọn tí wọ́n mú wọn wá òpòrò èèyàn ni wọ́n àwọn yóò mọ̀kútóbáàt ni wọ́n àti ẹ̀ níyẹ̀wò àwọn míì wà nínú wọn àwọn tí wọ́n mú wọn wá kìí ṣe yí pé eh, òye wọn jìnnà lọ títí tó àwọn wọ̀nyí ọ̀rọ̀ tí wọ́n bá gbà wá ọ̀lẹ ọ̀rọ̀ ni tó ń túmọ̀ sí pé ẹlòmíì sì wẹ̀ èèyàn kàmàkàmà ni tòtòrí pé èèyàn kàmàkàmà ni àní gbọ̀rọ̀ rẹ̀ àyàfi tá a bá rí ọ̀rọ̀ ẹni rẹ̀ tó jẹ́rìí gbé gbàyàn lásẹ̀ tó sọ pé tọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn gbẹ́ fúkẹ́ kìí ṣe torí tiẹ̀ torí tẹni rẹ̀ tó jẹ́rìí gbé fi jẹ́ pé àti gba ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹni tí ó gbà wá ọpọlọ rẹ̀ gbọ́dọ̀ sharp kìí ṣèyún nìkan ó gbọ́dọ̀ jẹ́ ní ire tá a mà lé ní kànmọ́kànmọ́ tí ìdẹ́ ìsopòrọ̀ tá a dẹ̀ mọ̀ ní alágàbàǹgebè ní táwọn afáàgbé kalẹ̀ nu tí wọ́n fi gba ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ahadith tí wọ́n gbà wọ́n ẹ̀ nínú musnad imam ahmed nínú muwatta imam malik nínú um imam shafi nínú sahih imam bukhari imam muslim sunani imam nasa nasai imam abu daud ibn majah gbogbo wọn báwọn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ṣì ń tọpinpin wípé àwọn abala báyìí bò ló ṣe rí tí wọn ò kẹ̀rẹ̀ látìgbà náà àwọn ni wọ́n ń ṣọ́ ẹ̀sìn fún wa àwọn ni rẹfúrí ọba adẹ́dà tó dá sílẹ̀ láti fi jẹ́ pé kí ni ntí ìṣara rẹ̀ kọ́ má bàa wọnú ẹ̀sìn wa bó ṣe jẹ́ pé aburú yẹn ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ṣáájú wa nínú àwọn Yahud àti Nasara so kì í ṣe gbogbo ọ̀rọ̀ lágbà ṣó ti yé báyìí nísìn àwọn tí wọ́n múrú ọ̀rọ̀ báyìí wọ́n sọ pé kí wọ́n mẹ́rin rẹ̀ wá mùsùlùmí tó láwọn fámìlì tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n wá ń lọ nú ilé ìjọsìn wọn láti lọ́ọ́ ṣègbéyàwó tàbí nǹkan kan òun ó dùn ó níta tí wọ́n bá ṣe tán yọ́dẹ̀ yọ́dẹ̀ bọ́ sí yọ́jọ́ ìwọ̀n ní tó bá pa wọ́n pọ̀ ní tìmẹ̀lẹ́bí ṣùgbọ́n ká wá darapọ̀ mọ́ wọn bá wọn ṣe bí wọ́n ṣe ṣe lójú ọ̀nà tiwọn torí pé àwọn ajẹ́mọ̀lẹ́bí kan náà ìsìláàmù ọ̀fà àyè gbà wá rẹ̀ ìsìmọ́sálàlá ó pọ́síbù kéèyàn jẹ́ ní ẹbí tàbí bàbá ògóńgó ẹbí nu bàbá tàbí ìyá kìí ṣe muslim christian ni ó wá jáde láyé ọ̀ràn èèyàn rẹ ni kó gbèsè tọ́ àwọn èèyàn rẹ̀ wá nítọ̀ ó ní báwọn ṣe máa ṣe òkú wọn o kí ló kú sí ṣé mùsùlùmí ni là wọ́n sì bí wọ́n ti fẹ́ ṣe wọ́n dẹ̀ ẹgbẹ̀sìn but pé wọ́n wà bá wọn lọ́wọ́ nínú bí wọ́n ṣe é ṣèjọsìn wọn Islam ọ̀fà ayé rẹ̀ gbà ọ́ ọlọ́ọ̀dà now kí ni ìbéèrè kejì. Ah, musafi nínú ah, Ramadan. now ṣé o lè báwo ni wọ́n yẹ kí tarawi. kí ni tarawi nafla àbí sallallahu alaihi wasallam kí ni nafla wo ni wítìrì ni wítìrì tá à ń kí ní other days ní nínú oṣù míì tí èso ṣù Ramadan òní tarawi wítìr ìmọ̀kọ́jẹ́ ẹ̀yọ kan tàbí mẹ́ta tàbí márùn tàbí méje tàbí mẹ́sàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá Aisha radhiyallahu anha ó ní tòjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá kì í kọjá mọ́kànlá àbí bẹ́ẹ̀ tàbí mọ́kànlá èèyàn lè kí jẹ́mọ̀ àṣì torí irun wítìrì àìdá wà ní ìrìn àjò tàbá wà nílé a lè mú wá bẹ́ẹ̀ náà ni irun rakat alfajr náà ó jẹ́ ìrìn àjò ó wá pa magriba ìtìṣà ìpọ̀ sí àsìkò magriba ìtìṣà kí ni magriba ìtìṣà ọ̀ràn yàbí nígbà tá a bá ti pọ̀ran yẹn pọ̀ èwo ni ti sóhun kí ni tiẹ̀ tá a fi ní ilé papọ̀ so ti yé báyìí nìsín aha so magrebu ti tó òjò dẹ́ rọ̀ tàbí kì í ṣe kójú rọ̀ a wà nírìn àjò amú magrebu wa akipọ̀ mọ́ṣá a dẹ̀ ní opportunity a lè mú tàràwí wa lẹ́yìn rẹ̀ so ti yé but ní ti Ramadan nta ṣe ń bí ni wípé ngbàtà apá magriba ti ṣá ipò torí ìtòjò yàgbọ́ àwọn èèyàn ò fi nǹkan sẹ́nu àfún ní nǹkan bíi from thirty forty five minutes ká lọ fi nǹkan sẹ́nu kí wọ́n padà wá àwa mú tàràwì wá wá ah, wàlá àlẹ náà. Ah. wọn èké torí pé wọn ò lágbára rẹ̀ àbí torí wípé wọ́n wò ó wípé kò necessary káwọn kì í. bóyá mi ì lè dáhùn yẹn kí n mọ. so bọ́wá yẹ pé pé wọn ò lágbára rẹ̀ ni eh, èyí tó jọ́ra yàn gan ọlọ́wọ́n bá ti reduce rẹ̀ fún wọn. wọ́n máa ń dìde kí lóru fúnra wọn. wọ́n á dìde kí lóru fúnra wọn. naam. wọ́n kí náà nìyẹn àbí tó ń sọ ni pé wọn ò kí ní jàmá. kí ní jàmá naam. ah ok tí ò bá rọ̀ wọn lọ́rùn tí wọ́n bá kiri fún lóru fún ara wọn fẹ́ ní kò sí problem. torí nígbà tí ẹ sílé nígbà Ramadan yẹn a bèrè question kan mi báyìí pé tàràwì pé mélòó ni àwọn aláṣọ wọn dáwọn yìí pé kó má ju mọ́kànlá yẹn lọ lọ ṣùgbọ́n àwọn èèyàn kan sọ pé à ṣé táwọn bá mú mẹ́rin wá nínú ẹ pé à tàbí sí ti pé àwọn mọ̀ pé tàràwì òun náà ni nọ́fìlà ti kíámù lèlè nínú Ramadan kí wọ́n gbọ́ sẹ́yìn kí wọ́n lè jàǹfààní pé ah, ṣé táwọn bá kí mẹ́rin tó gbọ́ àwọn òkè bọ́yẹn máa ń kí ní káàkiri o eh, àsìn wọ́n máa kí kéékèèké. kẹ́sì gbogbo bí nineteen kí bẹ́ẹ̀. so àwọn àti pé bẹ́ẹ̀ bá rìn ọ̀n pé wọ́n tọ́ bá rìn jìnnà ó ra bukẹ́ ọ̀kẹ́rẹ́ so bọ́ọ̀ bá ṣe rìn sí ni bọ́ọ̀ bá ṣe rìn sí ni tọ́ọ̀ bá rìn sí agbo ibi onífàbí ayé aláyọ̀rọ̀ bí kùmàtúkà zibá tàbí orin sí agbo rẹ̀ hàmì alifilami ọ̀hán possible bó tó bá tún rìn síwájú náà ó rí ibi tí wọ́n ti ń gbìyànjú kọ̀kọ̀kọ̀kọ̀. so àwọn wá béèrè pé ṣé káwọn bá kí ibi mẹ́rin with the intention pé àwọn fẹ́ jí lóru láti kí ìyókù ní pé ṣé àwọn lè kí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n wá dáwọn ẹjọ́ yẹn ni pé torí bí àwọn ṣe dáwọn ustaz mutado àwọn padà tún wá dáwọn yìí pé wọ́n lẹ́nu tó bá kírun tó kírun pé lẹ́yìn ìmáàmù ẹ̀ àgbà ládàá pérépéré. pẹ̀lú gbogbo orúkí jẹ̀mọ́ so àwọn á sọ pé ohun tó bẹ́tà ni pé kẹ́ni yẹn kó ṣe kí ni kó máa kí lẹ́yìn ìmáàmù yẹn bẹ́ẹ̀ hmm? báwọn ṣe báwọn ni. wọ́n á pa gbogbo ẹ̀pọ̀ ní ọ̀rọ̀ wọn papọ̀ aláṣọ̀rọ̀ ń sọ yìí pé the best thing ni pé kọ́ ọ lọ wábi tó kọ́ ọ lọ kí fún rẹ̀ àbí kó o lè ní effect rẹ̀ nínú ara rẹ̀ ṣe tó ń sọ nìyẹn. rárá aláṣọ̀rọ̀ sọ pé àwọn ẹgbẹ́ yẹn lè kí bẹ́ẹ̀ but ṣé kùnú tá ọ̀sítàṣùn tá lọ́dún Ipe kíyàn kírun yẹn pé lẹ́yìn ìmáàmù ló dá. kéèyàn kí kíni bẹ́ẹ̀ kéèyàn kí mẹ́rin kéèyàn ló kí okun lé. no kéèyàn kí gbogbo eleven yẹn lẹ́yìn ìmáàmù. ntí alasfar sọ nìyẹn. no ohun tí eh, ustaz mutar sọ nìyẹn. kí lọ́la alasfar sọ. àwọn sọ pé ah èèyàn lè kí mẹ́rin yẹn kí wọ́n á jí kí wọ́n mú yòókù wá but kó má kọjá eleven tí anabi sàlàsàlàm sọ. nǹkan kan náà wọ́n jọ sọ. nǹkan kan náà wọ́n jọ sọ ìwọ lè máa wò pé ẹni tó fi fẹ́ kí lóru tó fi ń wò pé kó wá kóhun kú mẹ́rin kóhun kú múnú jàmá ẹ̀ kóhun tó lọ lé wá parí yòókù ní wípé kóhun ó lè ní feeling pé ah tàràwí ló ń kí sọmọ ó kírun ń bò mí báyìí ọ pé ah yes mo kírun ṣùgbọ́n ètò jẹ́ pé eré lẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ bá pòdélẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته láàkọ́ láàkọ́ láàkọ́ tọ́ ẹ pé ìgbà tẹ́ kírun tán kan ń ṣe lò mí túpétúpé pé ah, ah, kí lè lè wọ́n pọ̀ nínú Ramadan náà ni oríṣiríṣi wọn ń jẹyọ bẹ́ẹ̀ now so òun wò pé hmm, torí kọ́mọ̀dì pé o ò ní fílì ẹni tó kí tàràwí tó o bá rọra kí nù rẹ̀ o lè lọ kí òkú àbí now tá a fa àwọn sọ fún ọ ní wípé òjíṣẹ́ náà sọlá àlọ́sọ́lá ń sọ wípé ẹni tó bá kíṣàì lẹ́yìn imam tó wá mú sùúrù tó bá kí tàràwí lẹ́yìn rẹ̀ délẹ̀ yóò gbà ládàá ẹni tó fi gbogbo òru kírun sọ ti yọ báyìí nísìnyí hadith ni tó sọ yìí ọ̀rọ̀ ládàá là ń sọ yìí but sọmọ pé oyún yàtọ̀ sí feeling wípé mo rí nǹkan kí ṣùgbọ́n ẹ e? eh. different nǹkan kan náà wọ́n sọ but in different way èyí tó dáa jù ní kò tẹ̀lé bójúṣe náà sàrà sálàm ṣe sọ yẹn e. take for an instance ní mẹ́wàá gbẹ̀yìn nínú masjid nbí abadé bíi wípé alhamdulillah torí pójíṣẹ́ náà sàlàyé àlàsílà máa rí kà wípé tọ́ba ti parí iṣẹ́ àìbáyì yóò fa tàràwí yẹn wọ sàárì ni débi wípé lẹ́yìn iṣẹ́ àìfà débi pé àwọn sàárì wọn pé àbí bàbá ti gbàgbé wípé á jẹ sàárì ni tó túmọ̀ sí pé kí ni ìdúró yẹn máa gùn sùjúdì yẹn máa gùn gbogbo yẹn máa gùn àbí bẹ́ẹ̀ kọ́ náà àfẹjọ́ kódà bó ṣe rákà méjì péré la rí kí àbí mẹ́ta alhamdulilah ìgbà wà tó yẹ pé júzù kan rákà kan àwa tá a sá lọ sá lọ àwa tá a kù sẹ́kù. bí a fẹ́ mọ plead wípé bóyá ká tẹ slow pẹ̀lú rẹ̀ làwọn arúgbó kan lọ́kùnrin lóbìnrin sọ pé rárá o ẹ má tẹ slow ẹ sáà máa bá a lọ bẹ́ẹ̀ àwọn gan wà lárúgbó àwọn gan lọ́yẹ ká wo tiwọn àwọn ọmọ kéékèèké kan ń bẹ táwọn sọ pé ẹ jẹ́ àwo tiwọn wọ́n ní rárá o ẹ jẹ́ ká máa bá a lọ bẹ́ẹ̀ báwọn ti ń bá a lọ náà nìyẹn so yé báyìí nìsín àfi kù ok láti tẹ̀lé àfùdẹ̀lẹ́yà ntí òjíṣẹ́ lásán àṣọ là ń sọ pé jù òun náà ní ká ṣe kíni ká fagùn àbí bẹ́ẹ̀ kọ́ mo wọ Madina báyìí raka mẹ́wàá kan ṣoṣo tí mọ́kànlá kan ṣoṣo tí mo rí mo bá wọn rí kí kìrá yẹn ṣe pọ̀ jẹun ju kìrá àwọn àyè máa wá ń bí lọ rúkú yẹn kò tó ti bí pàápàá so ti yé báyìí sùjádà náà fẹsifẹsi ni wọ́rọ́ bíi káàbà feeling tí mo ní ìnírú rẹ̀ throughout Ramadan ṣé wọ́n bọ́ yàtọ̀ síra wọn feeling yẹn sẹ́ throughout Ramadan yìí ìnírú feeling yẹn àfi bí ìgbàdọ̀ yẹn pé mo wà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sàlám báyìí òun ní ṣe kìrà tó fi tá a fi parí rẹ̀ you know feeling spiritual feeling yẹn pé ah ah mashallah but níbi ọ̀fìdẹ̀líyà wípé afagùn àṣebá èwo ló èwo ló èwo ló ló tẹ̀lé tìwọ́tà kínbí but feeling wípé tí ó ti yé báyìí nísìn tí alhansford sọ fún wọn ni wípé wá tó bá ń fìlì lọ́kàn rẹ wípé kíní yìí ò mú tó split yẹn kí díẹ̀ ń bí kọlọ̀ kí okun lè so ti yé báyìí nísìn tó bá yẹ pé ti ládàá lọ ń sọ o ètò bá etí ó tẹ̀lé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní afáàmùtárà sọ fún ẹ fàáhẹ́ nà. salaamaleykum. salaam. Ah, ah, Ọlọ́run ajá ẹgbẹ́ fún wa sọ. alo yìí dáadáa ah, àbí ó ti sálọ ni tó bá ti sálọ <laughs> ó kọ́ síbi kan ní ọ̀kẹ́. nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ó jọ mọ́ ọ̀nà méjì ni. lórí ọ̀rọ̀ mo ní ọ̀rẹ́ kan tó pé ó ṣe Islam ẹ̀ ṣe ó rí bákan but ọ̀rẹ́ sì ni wá àṣẹ máa ń wá fi ní àfẹ́sọ́nà ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ tèmi náà sọ fún mi pé ah, ó dà pé ẹni tẹ́ fẹ́ ẹni yìí. tẹ́ fẹ́ fẹ́ yìí. ẹni tí ọ̀rẹ́ ẹ fẹ́ fẹ́ yìí bẹ́ẹ̀ni. ẹ ó ní ìyàwó kan tó máa ń sọkọ máa ń rin níbì kan. ó ní. ìyàwó ó ní ẹni tí ọ̀rẹ́ mi fẹ́ fẹ́ yìí. ó ọ máa ń rin níbì kan kó fẹ́ bí kò ń ṣe ṣìnà wọn ti kà mọ́. ẹni tí ó fẹ́ fẹ́ àwò. yẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi náà méjì. ẹlòmíín wá rí i. ẹ tọjọ rẹ òun náà tọjọ rẹ. tí wọ́n jọ mara wọn. lájọ mara wa. wípé ẹni yìí o. ìrìn rẹ̀ ò mọ́. nà wá sọ pé òun ò mọ̀ bí wọ́n ṣe sọ fún ẹni tó fẹ́ fẹ́ ẹni ọ̀rẹ́ mi tó fẹ́ fẹ́ ọlábìnrin yẹn tó ah, máa gbọ́ lè mọ́ tó bá tó bá jẹ́ pé mi ni o ó máa dùn mí kí kí irú ẹ̀ máa ṣẹlẹ̀ kí kó má sọ fún mi. bẹ́ẹ̀ni. but láti sọ fún ẹni náà àti pé àdẹ̀tún ní ẹ̀rí tó wọ́n fi lọ. ẹlẹ́rìí ló ń ah, ṣe sí. ní ẹ̀rí ọdún àwọn tó sọ fún yẹn bí ọ̀nà bíi mẹ́ta different places ló ti gbọ́ pé wọ́n máa ń rí ẹni náà kò ṣeé ṣe pamọ́. so mo ah, á bèrè lọ́wọ́ ẹnìkan ó sọ pé ah well kò sí ètò kọ̀ mí bẹ́ẹ̀. Hmm? mẹ́wàá kàn. ń pé èké la fẹ́ lọ ṣe yẹn èké la fẹ́ lọ ṣe yẹn ní tàbá sọ fún ọ̀rẹ́ mi yẹn hmm. ń pé èké ni ń pé one ah nẹ́ẹ̀rì two ń pé ń pé um, láti lẹ́ni rí láti lẹ́ni rí yẹn even though even though kúta tó wá nẹ́ẹ̀rí pé ẹbí ẹ̀ ní pé kò ṣe iṣẹ́ lórí ẹni tó fẹ́ fẹ́ hmm? Hmm. and uh, mo á sọ pé tó bá yẹ kó jẹ́ um, àbúrò mi ń kọ́ ọ̀kọ́ jẹ́ gbọ́n mi mo á rí i pé ah, ìyàwó tó fẹ́ ìyàwó wà fẹ́ sọ́nù ẹ̀ yìí ó ti ń ṣe takọ̀ rí ní àwọn places kan pé. àbíkọ́ jẹ́ pé àbúrò rẹ ni wọ́n ń rí ní ìrìkúrì báyẹn eh. kí ló fẹ́ sọ fẹ́ni tó fẹ́ fẹ́. Eh, bẹ́ẹ̀ ni ọmọ yẹ mú lọ́nà méjèèjì. yes yeah yeah. kí ni duty rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí. yes. torí kí ni akurani sọ ó ní mọ̀sìnì ghayr musafihin wala mutakida ada naa. so question máa ń bí pé. Ah, téèyàn bá ti ń rìn kàmàkàmà eh. lókùnrin àìfúnru wọn lọ́mọ kọ́mọ́tì ìṣègbéyàwó ètí ìṣe kì í ṣe ń tọ́kàn nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ agbọ́lé yìí enírìnkùnrin lọ́kùnrin ni wọ́n wá sọ pé ah ẹ̀jẹ̀ kóun ó ṣe àwò kóun ó fi dáwọ́ bẹ́ẹ̀ dúró rárá yóò dáwọ́ bẹ́ẹ̀ dúró yóò jẹ́yàn rẹ̀ ná kó tó sì gbéyàwó ọmọbìnrin ni wọ́n ní kò gbára dúró nǹkan kan ó rìnrìnkùnrin àá nọ́sílám yóò kọ́kọ́ dáwọ́ rìnkùnrin náà yóò yanjú kó tó di kó sì gbéyàwó ntọ́kàn náà ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe pé marriage ni the next. azani la yankihu illa zaniya aw mushrika kìí ṣe òfin akabar ni. sọtí yé báyìí nìsín akabar ni kìí ṣòfin ló fi jẹ́ pé torí wípé gọ́ọ̀mẹ̀ntì àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ láyé ó ní ìjọba lọ́kọláya láàrin lọ́kọláya bí wọn ì bá ṣèyàn rẹ̀ wọn ò ní àti bímọ rẹ̀ wọn ò ní rọrùn àwùjọ ò ní tò ìlú ò ní rí ojútùú ayé ò ní rójú gbogbo tí ń dàrú láwùjọ nísìn láti inú kọ̀rọ̀ yàrá ni tá a bá rí yẹn jú láti bẹ̀ yẹn yókù ọ̀yẹn jù inshallah ó fi jẹ́ pé tó bá ti jẹ́ pé ọmọ tiwa ni tẹ́ni eré wọ́n á rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wá o ẹni tó ń sún mọ́ yìí kìí sì yàn rè o tọ́ba ní ẹ̀ ẹ ṣàjà mú bẹ́ẹ̀ áá ẹ má fúnru eléyìí lọ́mọ o òkú ní rírà kò lówú lára ọ̀ràn yẹn ní kọkùnrin lówú lára ìlówú lára rẹ̀ gan ni ó fi dáàbò bo ẹ̀sìn ọmọbìnrin yẹn gan fúnra rẹ̀ naam bismillah. Uh, so mo wá fẹ́ kẹ́ a ṣàlàyé kí ni ìtumọ̀ kí ni èké. kí lè ké. ní inú Islam àti nǹkan tó. èké ni wípé ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ tó jẹ́ pé tá a bá sọ lójú ọlọ́rọ̀ yóò bànú jẹ́ ká wá sọ lẹ́yìn rẹ̀ èké nu. rìbá. Mm buhtab tí n tọ́ sọ lẹ́yìn rẹ̀ ń tí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ lórí buhtanu nù ìbanilórí jẹ́nu so àwọn tí wọ́n rí i pé ń ṣe ọmọbìnrin ń ṣe àgà ń rìnrìn kùrìn kí wọ́n kóra jọ kí wọ́n lọ fèsì ọmọbìnrin kí wọ́n kó yọ nínú aburú. No sọrọ ẹni tó lóun fẹ́ ụtẹ kọ́kọ́ bí obìnrin yẹn nìkan kọ́kọ́ lọ sẹ́tù ká lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ náà láti fi wípé pé kọ́ márùn jìnnà. ìbéèrè báyìí wáyé kí ẹ ká tó lọ nínú Ramadan. èèyàn mẹ́rin ni ń bá ṣèrànù. rí ẹni tí ó fẹ́ báyìí ó wá tó di wípé ọkọ tí wọ́n ṣe áàdù pẹ̀lú rẹ̀ kan tó ṣe dùkúl ọ̀kan nínú àwọn mẹ́rin yẹn òun náà tún ṣèrànù pẹ̀lú ẹ̀. wípé kí ni káwọn ó ṣe. àwọn kan ló ti túbà mọ́ ni ó ti túbà lẹ́nu àná yìí wọ́n lè sọ̀kalẹ̀ lórí ẹ̀ nísìn kó túbà mọ́ ni a ìgbéyàwó ó ní bùkátà sí ìgbanigbọ́ ìfọkàntánitán dé lẹ́vù mọ́ kí àkókò máa ti ń dánwò nísìn. so ti yẹ báyìí nísìn so ló fi jẹ́ pé gbogbo orun kan báyìí aṣọra but irú situation tó mú wáyìí àwọn tí wọ́n láwọn ń ké fi rẹ̀ hùn kí wọ́n lọ confront ọmọbìnrin yẹn láti tún tiẹ̀ ṣe kí wọ́n ṣe nà sí àfún kí wọ́n ṣe nà sí àfún Islam ọ̀fẹ́ ń tó ń ṣe ń tó ń ṣe kìí sórí yíre orí burúkú ni kí wọ́n dẹ̀ gbà kí wọ́n ṣe wáàsí fún ń tó pàtàkì ẹni tó fẹ́ fẹ́ yẹn kó tiẹ̀ kọ́kọ́ bí lànà. لعل الله أن يحدث بعد ذلك أمره. Uh-huh. Okay, uh, ìbéèrè kejì mi ó hmm. base lórí ọ̀rọ̀ àwọn tí ń gbọ́ kí mo ti rí mo ti gbọ́ uh, deep uh, lecture lórí ẹ̀ dáadáa. ọ̀rọ̀ bá dé ọ̀rọ̀ bá dé ọ̀rọ̀ ń ṣe ìnáwó àwọn mímọ́ mú ideology mi wà bẹ́ẹ̀ pé àwọn kan fi ń dúpẹ́ pé Ọlọ́run ṣàánú. barakalafik barakalafik o ti parí ọ̀rọ̀ o ní ideology mi. ẹ̀yin tó yapa sí ní tí islam gbé kalẹ̀ náà àmọ́ nínú ìṣesí islam kìí ṣe ń tá a mọ̀ nínú ìṣesí mùsùlùmí. nǹkan tó fẹ́ bèrè ni pé kò ẹ̀ṣẹ̀ wo ló wà ń bẹ̀. ẹ̀ṣẹ̀ àdádálẹ̀ bídíà ẹ̀ṣẹ̀ bídíà ntí òjíṣẹ́ lásà sálàmù ò ṣe táwọn sàábé rẹ̀ ò fi lọ́lẹ̀ táwọn ẹni retí ẹ̀ ti kọjá lọ fi lọ́lẹ̀ òun wá ẹ̀wà ntọ́wà ń bẹ ẹsẹ̀ tọ́wà ń bẹ dànù. sàwọn àlekún ọ̀tọ̀ wa kọ́mọ sinantala. ọlọ́run kò jẹ́ àárín yín pẹ̀lú orídàá. lórí dáa tẹ̀yìn náà. ní orí àwọn nǹkan ìgbàlódé wọ́n béèrè mọ́ánmọ́ àbáwọn béèrè bọ́. pé kámẹ́rà tí wọ́n fi sínú ilé tó padà rí nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ilé tí wọ́n á gbé jáde pé tọ́ ẹni yìí ṣe báyìí nínú ilé obìnrin yìí ṣe ṣìnà ó ń wọ́n ní obìnrin wa sọ pé rárá yìí ò tó ẹlẹ́rìí mẹ́rin ń kọ́ pé só ti dànù ni wọ́n ní báwọn béèrè wa láti wọn. àwọn tí wọ́n rí ìwọ̀n ẹlẹ́rìí mélòó ni wọ́n. nà wọ́n ti ẹ̀ pọ̀ wọ́n ju mẹ́rin tẹ́ ń wo fídíò. ó gbà pé òun ṣe lóòótọ́ but kò tí ì ṣẹlẹ́rìí mẹ́rin àwọn ó ti gbà pé òun ṣe ó ti ti ẹlẹ́rìí mẹ́rin yẹn dànù jazakallah khair. barakallah fi kàn wá tán. tí ò bá gbà tó bá ní wọ́n dé tèmú ni ó fi wá sínú wàhálà tí wọ́n ní wọ́n yà yẹn kámẹ́rà tí wọ́n yà nínú ilé òun ha alajam agbèsègbè kan agbèsègbè torí pé a mọ̀ agbèsègbè ni torí pé a mọ̀ wípé ète irú rẹ̀ wà lóòótọ́ ète rẹ̀ wà ètè rẹ̀ wà lóòótọ́ but ó sọ wá sọ pé mo gbà pé mo ṣe lóòótọ́ ṣùgbọ́n ẹ lẹ́rìí àálẹ́rìí ṣé bó o ti ṣe o ti fi o ti fẹsẹ̀ rẹ̀ lọ́lẹ̀ tó àti ẹ̀ ní bùkátà ẹlẹ́rìí mẹ́rin ma. one two fifty thousand lọ. ilé ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn custom a rí i pé wọ́n gbé ìbọn fún wọn wọ́n dẹ̀ sọ pé shoot aside pé tí wọ́n bá ti evidence tí wọ́n bá ti produce evidence kódà ẹni tí wọ́n shoot kò ní sẹ́jọ́ kankan lórí rẹ̀ wọ́n wá ṣe wáṣẹ ẹnìkan pé nìkan láti iná wọ́n wá ṣe wáṣẹ ìbéèrè wa ń jáde yìí ni mo fi pè yín níjọ́ náà wípé ọlọ́wọ́n bá ní wàhálà takutulu nafsa ilá wàhálà takutulu nafsa láti arọ́mọlọ́hìn lábẹ́lẹ́ hàk. hàk yẹn gan wọ́n ní ìjọba ara wọn ṣe pé shoot aside hmm. àwọn fẹ́ gba nǹkan yìí torí pé iṣẹ́ yìí làwọn ń ṣe pé so àwọn mi tún wá mọ́ wọn pẹ́sẹ̀ tó burú jù pé kátẹ́kì fìlò àwọn ò ní wọlé torí pé kí ni nínú Islam kó tó lè tẹ̀kúrú yẹn yóò ní àwọn òṣùlùbù. bẹ́ẹ̀ni. pé ṣé eléyìí wà nù rẹ̀ páwọn èèyàn kan bìlífù lónìí wípé káwọn ọ̀pá àyàn ẹ̀tọ́ ni ọjọ́ mùsùlùmí ọ̀sẹ̀ mùsùlùmí sáwọn eléyìí náà a sì ń pọ̀ wọn lọ́mọ ẹ̀yà wọn àwọn àwọn táwọn ń sẹ́kílé àwọn tẹ̀lé ìjọba ni àwọn tí ń wò ti tẹ̀lé ìjọba. tó ń bò ní arin kún báwọn dáàrin yìí ṣe. ìjọba tó bàbá mùsùlùmí kò ní sọ pé kí wọ́n máa pààyàn just like that. kò sí. tá a bá wa bára wa ní irú condition tá a bára wa yìí. naam. naam tí wọ́n ní asámà pààyàn ká fi ẹ̀kọ́ ẹ̀sìn tiwa ká fi gbé àwọn tí ọba jẹ́ pé ní tí wọ́n ṣe nínú ẹ̀sìn Islam pípa ló tọ́ sí òní kápá àwọn tí tí ó fi wá jẹ́ pé wìláyà wa àti allegiance wa òfin ẹ̀sìn la gbé fún kìí ṣe pé ìjọba tí ọ̀rọ̀ rẹ̀ rújú tá a bá tá a bá da lérí pé ìjọba ti ní a máa pààyà a máa pa lọ ni ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn tí wọ́n sọ ni pé àwọn kan bẹ nínú. bọ́yọ̀ máa yá wa ní taalik náà. náà náà fadal àti mọ́kẹ́bìrà. salamu aleykum. wa rahmatulahi. ó wà related díẹ̀ mọ́ nǹkan tí wọ́n sọ. náà ó dẹ̀ ní í ṣe pẹ̀lú àkídà. náà ó dẹ̀ wà lára àwọn tó ń jà ńlẹ̀ nísìnyí. bẹ́ẹ̀ni. lára àwọn tí wọ́n ń pààyàn káàkiri nísìnyí àwọn takfiriyun. takfiriyun àwọn is àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. na. tabaka wọn kún khawarij. bẹ́ẹ̀ni. èyí tí ó tẹ̀wọ̀n jù ni pé mùsùlùmí ṣì ni àwọn khawarij. bẹ́ẹ̀ni. ó yẹ para àwọn afa sunna. tí wọ́n kà fara tí wọ́n kà fara wọn. ìṣègùn baz. bẹ́ẹ̀ni. tó bá wá jẹ́ pé pípààyàn tó ń pààyàn. bẹ́ẹ̀ni. wọ́n sọ pé èèyàn táwọn ń pa yìí gan-an ẹ̀tọ́ ni ṣé kò ti bọ́ sí istihlal. istihlal ma Allah ní tí bàbá wò tó fi pè wọ́n ní káfíìn nìyẹn. torí ọ̀rọ̀ ohun èèyàn máa stọ́dì rẹ̀ dáadáa ní tí bàbá fún báàsì wò nù tí wọ́n fi pè wọ́n ní kófàr torí takfiri tẹ́ ẹ bá súnmọ́ wọn láhàwọ̀láhàwọ̀lá kọ́tẹ́ ilá ilá mọ́tẹ́lẹ̀ ó ní ẹnikẹ́ni tí ń bá mu sìgá pípa ló yẹ kí wọ́n pa kèfèrí ni wọ́n dẹ̀ kí wọ́n pa ni wọ́n ní kí ni dẹ̀líìlì rẹ̀ ó ní tẹ̀bùdírù òun ni sìgá mímu ọba adédàsọ sọ pé innal mubadhirin kánú ikhwan shayatin ó ní wa kana shaytan ó ní lọ́rọ́bí kàfúrà ó ní awolá ikú fà ẹ̀wọ̀ istinbat istinbat qasira kọ́ọ̀lù kásìdì àtìl fásitìl irú istinbatat báwọn kò torí kò sí ìmọ̀ kankan lọ́wọ́ wọn olúkálukú kàn ṣe bó ṣe wù so ìdínú táwọn afáàn sọ pé àwọn eléyìí kò fáàm tí wọn bá tètè yanjú wọn kún lẹ̀ aburú tí wọn ó mú wá yóò pọ̀ ju dáadáa tí wọ́n mú sí. jazakallahu khair ìkànnì wọn wá béèrè ní òun ò lẹ́mìí bóun fẹ́ pa wọn ní káwọn lọ gbó wọn pàdé onífàyàwó mọ́tò yìí ò ní lọ ẹ̀sánwó ìjọba bí àwọn ti ń fà á onífàyàwó yọ̀ ọ̀bọ̀n ayọ̀ àdáyọ̀ nǹkan òun náà gbébọn lọ pé. Ah, láti fa àdàdífà àní nafs difa ani nafs ó ah. defend ara rẹ̀ ni circumstance yẹn clear. Ah. Ah. jazakallah khair. Eh, wọ́n béèrè béèrè kan lọ́wọ́ wọ́n lẹ̀ sọ but mo ní máa béèrè abẹ́ kírun ní ìsìn àti bẹ́ kírun abẹ́ kí ní jámọ̀ ojú ń rọ̀ ṣe náfìlà mẹ́rin tá a máa ń yìn àti tá a máa ń yìn lẹ́yìn yẹn sótún wọlé láàrin méjì. kò sí ní tó mú kó ń bẹ̀ kò sí ní tó mú kó ń bẹ̀ ọkàn jẹ́ pé bó o láṣẹ tó ni àkọ́kọ́ tó akí mẹ́rin tẹ̀yìn zoro ká tó kí ètà kí ká tó kí asùn á pa gbogbo àwọn náà wá fi. ọwọ́ ẹni mọ̀júmọ́ sharh al-muhadhab ti imaamu nawawi. jazakallahu khairan. irun eid mo bẹ̀ lọ́wọ́ tí eid bá bọ́ fún yẹn ṣé yóò kí bí máàmù ṣe kí pẹ̀lú àwọn tẹ̀gbẹ̀rẹ́tì ni àbí ah. yóò mú wá ní náfẹ́lì ah, nìkan. àràjì táwọn afa ni pé kó múná fúlà ara ká méjì wá. Ah, mo sọ bẹ́ẹ̀ wọ́n wá ní yóò mú wá àbí yóò mú pé wọ́n ní násùdà ah, àwọn òrìṣà àbí. káwọn àfáà tó sọ bẹ́ẹ̀ ìtẹ̀kùrẹ́ràtì tó ṣẹlẹ̀ nínú àwọn aláya àwọn tó sọlẹ̀ ṣìn asọ́lọ́fọ́ sọlẹ̀ ntọ́ba wa fẹ́ takò kọ́ wa mú násù wa tó sọ yìí pé a rí nínú àwọn tí wọ́n ti kọjá lọ wọ́n mèsì ìdì àwọn wá gbé ìdì wọn dúró lẹ́yìn ìdì. jazakallah khair. ọ̀rọ̀ ti ibnu umar rọ̀dẹ́ ọ̀la tí ó gbé ràkúnmí rẹ̀ síwájú. tó fi ṣe sotro. náà ẹni ẹ sọ sọ mo ní kí n béèrè. ṣé ìyẹn ti fún wa ń délé pé tá a bá wà níbi kan tó a bá ní ayẹtọ̀ pé ìyẹn a lè kọjú sí kíbla ńgbà ní sí nígbà tá a bá ń ṣe ẹ̀gbin. tá a bá ṣe kí ni pé tá a bá kọjú sí kíbla nígbà tí pílà àbí bá bí ògiri wà bẹ̀ so ti dìvẹ́ǹdì wípé a kọjú sí kíbla nígbà tá à ń sìn. tá a bá fẹ́ yàgbẹ́ àbí tá a bá fẹ́ tọ̀ tó ti ṣe fà jù ní ká tẹ̀lé náà sùn yẹn kama de kɔn si n tó ti se fa jù. hadith yẹn ni mo fẹ́ kẹ́ ẹ bá de bi tẹ àmì yẹn lálàáfíà. bẹ́ẹ̀ni ọ̀nà làáfíà a ṣe mo rò pa sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tá à ń tìrìtì adabul qada a ṣe ìhádà rẹ̀ torí tẹ́wọ́sì àtà máa fún un kò ní sáàyè fún fún adìyẹ àjàlá. naam hmm. n tó parí rẹ̀ níjókòó. àfa àbọ̀dà ni ẹ ẹ kìí ṣe nàìjíríà ló ti wá so ẹ samahuhu. wọ́n kírun kan ní ọ̀dọ̀ wa wọ́n mú ọ̀rọ̀ bá tú ó ti ń kọjá ẹnu ara ìjókòó ìparí irun yóò fẹ́ ó ń gùn ju àwọn gbogbo irun tá a ti kí lọ afárẹ́ mu wá wípé. ó ń gùn ju. ó gùn ju ká sọ pé ogun tá a kírun ní akírun bíi ìṣẹ́jú mẹ́wàá káwá jókòó sí ìjókòó wa gbàgbà fẹ́ sálámọ̀ kọ́ mọ́ lọ bí ìṣẹ́jú méjìlá àfáà ní rárá wọ́n fún wa ní ẹnu àyè pa lè tọrọ ohun tó wù wá lẹ́yìn tashahud láti ẹ̀ bá lọ bẹ́ẹ̀. kọ́ídà tó mú yòókù náà òun ló mú yòó náà kọ́ídà wípé àti òru wà o àti dídé ń bẹ̀ o àti sùjúdù wa o ìwọ̀ntúnwọ̀nsì la gbọ́dọ̀ ṣe níṣe tí àní fi ara ní àwọn tí wọ́n ń kírun lẹ́yìn wa tó bá yẹ pé òun ní ń dárun kí tó bá jókòó bá òun ní àwà kan á bá ṣúgùlò hò sóti yé báyìí nìyẹn ṣùgbọ́n tó ń bá ń ti ń kírun pẹ̀lú jama á ó sọ ní bó ṣe ṣe ṣe lórí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn àwọn di tí bàbá describe irun wọn pé alákọ̀ọ́kọ́ yóò gùn ju kejì lọ lórí ẹ̀hún pẹ̀lú pé alẹ́ tọrọ ń ta fẹ́ mú. ìyàtọ̀ yà níbẹ̀ díẹ̀ tẹ̀síẹ́hùdù ti ìjókòó àkọ́kọ́ tó jẹ́ olókùn mẹ́rin ni ó kéré sí tẹ̀síẹ́hùdù ti ìgbẹ̀yìn ti ìgbẹ̀yìn máa gùn àwọn dùá máa wà ń bẹ̀ tó máa pọ̀jù ti ìjókòó àkọ́kọ́ lọ làṣẹ́kì ìjókòó ti gbẹ̀yìn tẹ̀síáwùdù èkejì ó máa gùn ju àkọ́kọ́ lọ so ntí bàbá sọ ń bẹ̀ wọn wọn sọ alẹ́lẹ̀ itlaq. وأن تفتح ذاك وعليك كائن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وصحبه وسلم بارك الله